lálùbáríkà ẹ bá mi wo fídíò ìsàlẹ̀ yẹn kẹ bá mi fún wọn ládùúà <laughs> ẹ bá mi fún wọn ládùúà fídíò yẹn bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ bá mi fún wọn ládùúà ọ̀tá ṣe kó bàjẹ́ o ọ̀tá ṣe kó bàjẹ́ o kí wọ́n lè máa yọ̀ kò lè bàjẹ́ o ọ̀tá máa ń sọ kó bàjẹ́ o ọ̀tá ń ṣe kó bàjẹ́ o kí wọ́n lè máa yọ̀ kó lè bàjẹ́ o ọ̀rọ̀ ìgbéyàwó kó lè bàjẹ́ o adùn ní ayọ̀ ní oríire wà ń bẹ̀ kó lè bàjẹ́ o ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ àgbèrè ò sí ń bẹ̀ ìṣekúṣe ò sí ń bẹ̀ hiv aids ò sí ń bẹ̀ kí wọ́n lo kádàrá èèyàn ò sí ń bẹ̀ kó lè bàjẹ́ o èmi tọrọ ìyàwó lẹ́ni màá tọ́jú ọmọ yín kó lè bàjẹ́ o ọ̀tá ń ṣe kó bàjẹ́ o kí wọ́n lè máa yọ̀ ọ̀rọ̀ ìgbéyàwó kò lè bàjẹ́ o ọ̀rọ̀ ọlọ́run ní ìgbéyàwó kò lè bàjẹ́ o ẹ̀yin tèmi ẹ bá fún àwọn márèjì yẹn ládùúà nínú fídíò yẹn àwọn play àsàkẹ́ ni tí n bá play ẹ̀sìn wọ́n ní copyright the other one yẹn play Davido tí n bá play wọ́n á ní copyright ẹ fún wọn ládùúà kò ní bàjẹ́ kò ní bàjẹ́ láíláí. Fún marriage yín láti má bàjẹ́, ẹ kọ etí òdì sí àwọn motivational speaker ìsọnù o. Àwọn motivational speaker tó jẹ́ pé àwọn gan wọ́n contradict issues, àwọn gan wà confused. Ọ̀rọ̀ ìgbéyàwó lọ̀rọ̀ Ọlọ́run, wọ́n fẹ́ kó bàjẹ́, kò dẹ̀ ní bàjẹ́. Kò ní bàjẹ́ tí ìwọ bá ń ṣe yánmọyánmọ. O wá fẹ́ kí ìyàwó rẹ jókòó upright. Báwo ló ṣe fẹ́ rí bẹ́ẹ̀? Ẹ má jẹ́ ká tanra wa. This is 2023 a fún àwọn obìnrin lágbára burúkú ṣùgbọ́n ìwọ ọkọ tó lọ tọrọ obìnrin nílé bàbá rẹ̀ túláàsì ni kò tọ́jú ẹ̀ túláàsì ni kò fìfẹ́ hàn obìnrin ìfẹ́ lobìnrin ìfẹ́ rẹ lobìnrin fẹ́ láti máa wà always submissive kí obìnrin wà submissive ó ní tí obìnrin bá ti wà submissive fún ọkọ gbogbo nǹkan di ṣíṣe kí obìnrin wà submissive does not mean she doesn't have a mind of her own o. No tóbìnrin wà submissive does not mean pé she is a dìdìrín o yes she obìnrin wà submissive ó gbọ́dọ̀ ní mind of her own to be able to advise the husband in a good way yes to be able to advise the husband láti contribute sí welfare ọkọ so that ìlọsíwájú máa bá ìdílé yẹn ọkọ mi ṣe dáadáa ṣe dáadáa láyọ̀lẹ́dẹ́ ṣé kò sí problem if there is problem share with her brain kò í ṣọ̀dẹ̀ náà ó máa ó máa lè ní contribution tó dáa wọ́n á sì jẹ́ pé obìnrin tó ń ṣiṣẹ́ náà ní alhamdulilayi rọ́bìlì alẹ́mi oore ní fún ẹ ẹ jọ fọwọ́sowọ́pọ̀ ẹ mọ́ gbọ́ e, e, e, ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ òdì ẹ má gbọ́ ẹ̀kọ́ òdì ẹ̀yin ti tèmi ẹ wo fídíò yìí again ẹ wo fídíò yìí sàárè lẹ́rìn yẹn o sàárè sàárè sàárè ẹ wo nọ́mbà ẹ wo nọ́mbà ẹ wo nọ́mbà yẹn two thousand and kìíní kan ẹ mọ ibi tí nọ́mbà yẹn ti ń àti nọ́mbà one ìwọ tó tó fẹ́ ṣe tó fẹ́ ṣe yàmàyàmà ó lè kẹ́ lọ́la a wà láyé a wà láyé la lè sọ nonsense ok ìwọ ọlọ́run ló wà lẹ́yìn mi everyday ń sọ pé ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀ ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀ ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀ but you choose láti takò ọ̀rọ̀ ọlọ́run check yourself you need to check yourself ṣé ọlọ́run wo ni wọ́n wá ń pè ṣé ọlọ́run with the letter d àbí ọlọ́run with the letter g ọlọ́run with the letter g làwa ń sìn the almighty god ọlọ́run tiẹ̀ ṣé ti letter d ni àbí ti letter g mo fẹ́ correct face yẹn yes because ẹ̀yin kan máa bi mí pé ṣé ọlọ́run ni with letter g rárá that was the slip of the tongue ṣé ọlọ́run tiẹ̀ bó ṣe yẹ kí n sọ nìyẹn ọlọ́run tiẹ̀ with the letter g or ọlọ́run tiẹ̀ with the letter d ọlọ́run ti tèmi with the letter G God Almighty Allah ọlọ́run wà ọlọ́run wà lẹ́yìn ẹ̀ tó bá yẹ pé ọlọ́run with the letter G ló mean ọlọ́run wà lẹ́yìn ẹ̀ ọlọ́run wà lẹ́yìn mi ọlọ́run wà lẹ́yìn ó dẹ̀ ń takò ọ̀rọ̀ ọlọ́run you need to check yourself you need to check yourself because sàárẹ̀ àwọn èèyàn kan nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn they were righteous but wọ́n sì wà lẹ̀ God gave you this voice láti uphold ọ̀rọ̀ kò ní kẹ́ ẹ̀ bàjẹ́ kò ní kẹ́ ẹ̀ bàjẹ́ directly or indirectly ẹ̀ ń bọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ẹ̀ ń bọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ìdí tínú èmi fi dùn fún àwọn tó ń ṣe marriage bẹ́ẹ̀ ṣe ń bàjẹ́ sí àwọn kan sì ń fa enjoy ọkọ àtìyàwó ẹ múra o. ọmọ yà mí ò sí lákàyè kí ló ní tó ń gara kí ni wàhálà rẹ gan owó nọ́mbà àwọn èèyàn mọ ti sùn lónìí kí nìkan ti ń dùn ẹnu gan wọn náà wò nǹkan wà á wọn mi yàn.